الرحمن الرحيم الحمد لله الذي أعزنا بالإسلام وأكرمنا بالقرآن الصلاة والسلام على المبعوث رحمة للعالمين ولا عاقبة للمتقين فلا عدوان إلا على الظالمين ربنا آتينا الحكمة وفصل خطابه ومن يؤتى الحكمة فقد أوتي خيرا كثيرا في دفن رمضة لا نجله àtọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún alfáwa gba olùfẹ́wà olùsìfẹ́wà annabiwa muhammad sallallahu alaihi wasallam ìṣọ́lọ́n kún ọba nábi ní àtàwọn aláàrí àtàwọn sùfáàbà rẹ̀ ìjọ́lọ́n ọba kó sánú àwọn náà pẹ̀lú àwọn òbí wa àtàwọn alfáwa àtàwọn ọba wa gbogbo àwọn jẹ̀máà lọ́kùnrin wa lóbìnrin lọ́mọdé àti bíbà ọlọ́mọ sáàsì àmì wọn láti alkiyama ní ọmọ lánàá akọkọmọ náà jẹ́ marzok ọlọ́mọ jùmọ̀ náà lọ́gbà kálọ́ba ọlọ́mọ kò sáàsì kálọ́ba kàfùmọ́ náà lọ́ba àbúrò ọlọ́mọ náà mẹ́ta sáàsì kálọ́ba kàfùmọ́ aziki àlàáfíà aziki owó aziki lógún tí o ti di ọmọ náà mẹ́ta tó tó tó tó kù bí tó ti kàwọn òbí ẹ̀ ìyá ọlọ́mọ àlàáfíà tó kù nígbà bá fún fún àmì ọlọ́ba ọlá kuma marzuk nan ní tó lọ ti á bìí fún nígbà sí ìfẹ́ ní kọ̀kan wọ́n lọ́ba ọ̀la Qur'an al-Karim ọ̀la iná àtọ́yìnà àtẹ́lọ ọlọ́wọ́ ọba fúgbà tí a fi ń sọ̀rọ̀ lẹ́kọ̀ọ́ ní búrọ̀ ọjọ́ ní olóòrùn masáyìn jahiliya tí a fáwa Muhammad bin Abdul Wahabi tí a fáwa Khalid bin Sudan bin Al-Sudan ló ṣe ṣírò rẹ̀ ṣẹ́gun ní ṣírò masáìlì jàìlíyà àlàyé nípa ìfìsí àwọn jàìlíyà mo máa ń ṣàlàyé fún wa nípa àwọn èèyàn wa bí a ṣe ọkọ̀ àwọn èèyàn wa náà ni gbọ́dọ̀ pé lánàá àádá wọn lè jẹ́rìí náà àádá mùsùlùmí ò ní àádá kan ju àádá ìsìlámù lọ bí ìsìlámù ọ̀gbẹ́ láàyè láti fi chance kan lè ní àádá míì ju àdá islam lọ èyí tí alájà ìran yín ni àbílù yín ni tí ìṣẹ̀lẹ̀ bá pilẹ̀ ọgbẹ́ ìṣẹ̀lẹ̀ àmú ni ó di wa dáadáa ẹ̀rí ìgbésẹ̀ àwọn afẹ́sẹ̀ láì fún wa pé kalma la ilaha illallah muhammadu rasulullah dákàwọn ara fi ẹ̀rí kéèkì fọ́ gbogbo ti fáwà sí ní tí wọ́n ti kú sínú kò fi ẹni kálẹ̀ fún ẹ láti lọ pé à ilé ìsinmi òṣìṣẹ́ kò bá yẹ kò bá àti àti ìdènà tẹ̀ ẹ̀yẹ ọ̀sán tó bẹ̀rẹ̀ fún ìpínlẹ̀ ìṣẹ́ ó lè wà ó gbà pé mùsùlùmí dáadáa ò ní àdà míì ju àdà ìsìlám lọ يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوة الشيطان إنه لكم عدو مبين أنا أقول أقول إسلام تواتتي يعني تواتتي أمي لكم ستري كسيتي كسيتي بتاع كده بقى عادي أكلمني قال أهو أيكم يا مسلم يو ni عادي أمي ما جو عادي إسلام لو مجابة شيء ما يكون بلون سيسي كان بيسان زبي كده كمان ولو مضاف بقى يو ولو بقى قال لي ما تليه عشان بلون بيسان بلون أتبدل النهرين بالملكة السابعة واربعون كفرهم كفرهم بنعم الله كفرهم بنعم الله الكتابة السابعة واربعون الثاني جراء الموري وعلى مكان فوري ولون ìyálà ìmòrí nípa àwọn ìjẹ́ra tọ́lọ̀ ti fún wa kí ẹ máa fi tìsílẹ̀ lómi lẹ́yìn ọlọ́run بين مسلمة فتسلم لها بقوة يعني إجابة نعم الله إلى غيره ما جيد لا قوة شكوة تبقى شكوة مني أصدقوا مي ألون قالوا سي أصلكوا لما أبيعي قالوا سيداتهم قوله سبحانه وتعالى قالوا الله سبحانه وتعالى يعرفون نعمة الله وأنت لا تريد على الله يعرفون أمة جلالوبة ثم ينكرونها أين وانتوا انتقوا ينكرون بأراو تقولوا وجه فما ويعني وجه فما وما إلى ذلك اللهم صوان ومضى ثاني على يد يروين كتابة نعم الله إلى دير الله سبحانه وتعالى شرك بالله وكفر به إضافة نعم الله نعم جاب النعم إذا قوى جلاله نعم جمع نعيم نعيم نعما إذا بنما ونما ولوبا إلى غير الله سبحانه الميلة يولوبا سبحانه وتعالى بجلاله شرك إسماء أبوني بالله إسمك يولوباني وكفر به كي يلون سوري فون وقال بنوك لو تيفون أبي شيء وكالو تيفون nígbà láìka kan ló ṣe fún ẹ káà kó wà kọ́lọ́ ọ̀bẹ̀rẹ̀ sí subhanahu wa ta'ala هو من عمل أهل الجاهلية إليه تتعمل الجاهلية تتعمل لين مكان جوني òun ni kó máa gbídẹ̀rẹ̀ ọlọ́wọ́ bá ọmọ òṣèlú fún ya ìmáàmù gbígbárí ìfẹ́sìlẹ̀ islam ìmáàmù ní fẹ́sọ́fà ọkọ̀rọ̀ àtúrí súnà ó ní fẹ́sọ́fà tó ń fi kára ìfà ń bẹ̀rẹ̀ ni pé prisoner ni prisoner tó wà ní prison wọ́n á jíbi àwọn vip prisoners ní ẹni wọ́n á fi sí àìsí pé ó ní tẹlifíṣì tí ń tún máa gbọ́ news wọ́n ti wá fún ní cc condemned criminal ìpínlẹ̀ gbogbo ìtàkùn tuntun nídìí wọ́n á sì fún un ní mọ́wó tẹlifíṣì ẹ̀dá gbọ́dọ̀ tẹlifíṣì wa kan gbọ́ pé buhari announce pé ẹni báyìí báyìí báyìí president of fúnni sí sí ní báyìí báyìí àwọn olùdíje ọ̀sánà rẹ̀ nínú tẹ̀lé púpọ̀ kọ́ wá lọ ọdún tẹ̀lé kọ́ wá fúnlẹ̀ máa dúpọ̀ fún máa dúpọ̀ fún tẹ̀lé yẹn ilé tìrìṣẹ́ ló ti orí fún un kọ́dà kọ̀ǹtólà prison yẹn kó sórí ẹ̀ fún un kọ́dà Buhari gbé kó sórí ẹ̀ fún un ọlọ́mọ nìrònú tó gbé ẹ̀ fún un ọlọ́run tí mo mú gàdá lórí nù ó dáwọn èèyàn mórí ọlọ́ọ̀bà kò sábúrú ń bẹ̀ tó bá fi èèyàn sí ó dúró fún un. Ah, ọ̀sìn náà man lam yashkur nas la yashkur Allah en ti ba ma di ko mi ti ko di ko lo ba ma ma ko lo ba gan lo suru e fún le ni akran go e ku itafa ti bi ni wa yi ko ma je be na ni same thing na bi islam oni ti kere ga go ni ki e ma ki e ma ri kan ki e ma gba lo ta lo dinami هو عبد الله بن مسعود عبد الله بن عباس يا غلام وما يعلم ان ما اصابك لم يكن يصيبك يا كريم يعني بلاد حد سيف يقول ميسر قال انت ومن احتاك قال ميسر لم يكن يصيبك لم يقول وانا وما اصابك من بلاد من بلاد ميسر قل بلا لا لا لا لا لا لا ní ìṣàkójẹ́ ẹ̀yìn omi tiẹ̀ omi yẹn sàn ní bá omi yẹn sàn ní sunday dín bá tún bẹ́ẹ̀ lóògùn lóògùn ìkìlì ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ tawhid ni ó di yẹwa ọlọ́mọdé àkọ̀rọ̀ yẹwa ọlọ́wà wọn wà láyà tẹ́lẹ̀ tìyàmù bẹ́ẹ̀ni fún ẹni mọ̀tòlá àbí ثم ينكرون وأكثرهم كافرون قال تعالى فيه يعرفون نعمة الله وما يجرى لهم بكون سجرائي ثم ينكرونه بين تواتقوا تقوا واكثرهم كافرون وكفروا كفرين ولا يمرني وان قيل معنى الآية أفاني أهو أفضلت مع آية إيكم فلوري كدر لك جرى نعمة ودو ومن كنت لك لا يعرفون الرسول صلى الله عليه وسلم وما قال نبي محمد صلى الله عليه وسلم برسالته وما كنت لك ثم ينكرون ذلك اين وان تبقوا كان ثم وصفوا قبلاني وكنت لي عمان انا دعواني عنادا متعجدي واستكبارا اتجارة دع ثم صرف بكري àwọn yorùbá sọ pé ìmọ̀lọ́lá àdínì ọgbọ́n ògbé ìdílé náà fi kú pé kí agídí òsì hàn táwọn ìlú ìmọ̀lọ́lá agídí ni ọgbọ́n ìsínú àgbẹ̀ pé pé àgbẹ̀ àgílì ìyádàmù ọdí àwọn وسكبرنا تجلدا ما لهم في قرارة أنفسهم كذب واقي يوكا ونين وكا ولون يعلمون أنه رسول الله ثم سبحانه akódodo ni wọ́n sọ inú ọkàn wọn ìmọ̀ akódodo ni wọ́n sọ àkọ́rọ̀ tààrà wọ́n sọ pé ọba àlẹ́bọ̀ ẹ̀nà ọ̀fẹ́yẹ zínú pa ọlọ́ọ̀bá mà tí bí ọlọ́rin wà níbi ìsìlá mà fún bí ẹ̀mí tó gbogbo tán sọ̀rọ̀ àgbẹ̀lẹ̀ yẹ kò lóòrùn tí wọ́n pẹ̀lú kò rọ̀ wọ́n pẹ̀lú yòókù ìjà wọ́n pẹ̀lú ọlọ́rin lórí ní ọba àti ìdímọ̀ sọ̀rọ̀ ní yòókù الظالمين على ابنك يوم هو شكرا بآيات الله يجحد الرولون وانتقوا أبنك شكرا ما قولوا دول أنصار أنا أقول وانتقوا رولون سبحانه وتعالى فهم يعرفون نعمة الله أمر الدلالة بقنا الله سبحانه بإرسال الرسول أبنى ونان بإتسلام نساء الرسول صلى الله عليه وسلم هو أفضل النبي على البشرية تري كلامي ومسلم جمال الدعج أكبر وأعظم هو أكبر نعمة الله على نعمة على البشرية قالوا سوري قام إلى عاكا غري صلى الله عليه وسلم أنا أسفني شرورنا ألو سوري كتابة بشرية مش مش lórí ẹgbẹ́ ènìyàn ọlọ́run ò sí irú ikú tó báyẹn fún ìgbà kan rí ìgbà kan rí ìsàlẹ̀ ìsàfún mi náà ah mọ́lá àti ọlọ́sìn mi ah kí ni ẹ́ ilé orí tọ́lọ̀ ń ṣe fún ẹ̀dùn a ní orí tọ́lọ̀ ń ṣe fún ẹ̀dùn lórí ọmọ ènìyàn ọmọ ní ti àpòl ọlọ́run sọ̀rọ̀ tó ìdánilẹ́bì mi fẹ́ money to as own ọjọ́ mi ni. bẹ́ẹ̀ni ọ̀kan bẹ́ẹ̀ni ma arsalnaka illa rahmatan lil alamin má sọ àánú ẹ̀fún mi àánú òun náà wílẹ̀ pẹ̀rẹ̀ àánú ẹ̀fẹ́ ìgbàjọ ẹ̀ gbọ́dọ̀ ìgbàlẹ́bẹ̀ ìlú àánú fún un. wọ́n rí bọ̀ rárá o ẹ̀yà ìgbà ni mùsùlùmí agbábẹ̀ ẹ̀míyà ọmọ èèyàn completely wọ́n yíba di mùsùlùmí. thank you very much ọmọ kan lára yóò àgbébọn wọn wá ti kéjì gbogbo wàtáwọn yẹn wù lónìí àwọn akáwọn òkú tó báyìí tó wọn fi pàwọn àmọ́ láyé pé àwọn kan tẹ̀lé sínú ìṣẹ̀lẹ̀ tẹ̀lé bí àwọn nǹkan tẹ̀lé sínú àtọ́lọ́ fi bá wo ìwà táwọn èèyàn hù lónìí gbogbo ayé lónìí àwọn kan ò fi káyìn asàfúnlá asàfúnlá nígbà tí mo ti tẹ̀lé tuntun ní epo ní tí wọ́n lọ bá gbogbo ẹni tó bá ní ojú onú ọkọ̀ wọ́n bá epo ìdájí wọ́n kọ́ ọ̀kan tó sàn wọ́n kọ́ ọ̀kan tó sàn àwọn èèyàn aṣọ àìlú ìjọ́sìn nìyẹn wọ́n dé oṣù mọ́kúrọ̀ ọ̀dùnmọ́ rẹ̀ lónìí wọ́n ti dá pé ara àwọn èèyàn demonstrate lọ sí national assembly táwọn fẹ́ kún legalize ọmọ sexual àbí ẹ̀kọ́ ni kó o ti dàgbà àwọn èèyàn lóòtù bí wọ́n ti dọ́lọ̀ bí káwọn rẹ̀nu ó yà kókó sí nǹkan táwọn èèyàn ṣe kiri táwọn èèyàn ṣe ń bí dọ́lọ̀ bí káwọn rẹ̀ táwọn èèyàn máa ṣe lónìí àwọn ọlọ́wọ́n bá ṣe àánú bẹ̀ṣẹ̀ríyà nípa pé àwọn kan tẹ̀lé sínú ìjíṣẹ́ ọlọ́run fẹ́ lóbi jẹ́ àánú mọ́tò báwọn àwọn ó tẹ̀lé sínú ẹ̀ pé àwọn mídíà tí wọ́n máa ń lọ ilé wọn ọmọ pẹ́lú ọlá ayé làwọn jẹ títí lọ sí tàbí tàbí sínú orílẹ̀ mọ́ ìyọ̀n pàtó ìpàdé ayé lẹ́nu tí wọ́n ti gbá àárẹ̀ nìkan tó ń jíra rẹ̀ pé Allahu Akbar Allahu Akbar tó sọ̀rọ̀ ní ìdẹ̀nu tí wọ́n fi rálẹ̀ sínú orílẹ̀ mọ́ kò sí ìkùlá ayé mọ́nu ọlọ́yìn alùsùn náà ń lò lọ́lọ́wọ́ bọ̀rọ̀ yìí ṣe fa ó ní eyín ìjọ nìyẹn ìgbọ́n akálẹ̀ láàrú yóò àdúgbò àwọn ọmọ àǹtí fi yìí nígbà tí wọ́n lọ́ọ̀lù wọn ní wọn gbàgbà ara wọn tí wọn ń tẹ̀lé sí nàbí sílẹm wọn ní lọ́rọ̀ ní sí àjẹwà. ẹ á tó ń tẹ̀lé súnà ń tẹ̀lé súnà bìrọ̀ pípé à ń tẹ̀lé lọ rẹ̀ báwọn bí wọn tẹ̀lé sí tẹ̀lé sí nàbí sílẹm bí a lè súnà tó tẹ̀lé súnà lọ́rọ̀ sí ibi lẹ̀. wọ́n ti tẹ̀lé àtẹ̀wọ̀n wọn ni aláwọ̀ akọ̀ aláwọ̀ akọ̀ ṣẹ̀dá ilá ilé ìkàfíyèwì wọ́n yẹn kò ní wádà wú láti ní kìlọ̀ wọ́n ní nígbà yẹ sí ìdáhùn wọ́n á rí kúmú sí àǹtìlá wọ́n á rí kúmú jàre burama ẹgbó ẹ̀ kí n sáré ní kúmú ìṣàlùyà ọdún ìlàjì náà ti kí sọ̀rọ̀ jù wọ́n ní kọ́kọ́ wó ti kọ́kọ́ wó lókùn tó an bi kula da sunna kuma kula da sunna sallallahu alaihi wasallam kina kina da jawabi kuma abin la yaqba an al bid'a taraf wa 'abdan wala taraf sanu ni ba se ngi tawole bidilu wa bi akini re Allah Allah mi do Allah ni tawole ayé da bi da to wa bi da ale o bi wa bi e ba wa sai ó ti bẹ̀rẹ̀ síláìsì ọ̀sẹ̀rẹ̀ díẹ̀ náà sẹ̀rẹ̀ díẹ̀ mo wá wọ́n ọ̀sẹ̀sẹ̀ àti ìtòrí ẹ̀dí rẹ̀ lórí láìsì rẹ̀ ìwọ́ jẹ tọ́wọ́ ọ̀bí sínú ọmọ mọ̀ pé bíkà kẹ́ńsà ni bíkà poison ni ó ní ẹ̀ṣẹ̀ wù ẹ̀ẹ́fín tó lẹ́fẹ́ wù bíkà kẹ́ńsà ni jíjẹ́ rí ẹ̀fọ́n jù jíjẹrẹ ó ní bẹ́ẹ̀ ní bíkà tẹ̀lé yìí kansa ne hadisi mai mawa ta da aisha radiyallahu anha su ta fo man amila amalan laysa alayhi amruna fa ubrad kuma ba su ko lokan na hon bidan lokan ala mi mu da wona ni muniya ni wona ma bugu da ji won tudu ni kaya kullu ma wiba an yi da wiba sallam ba wani bawa da aisha fi riwayatul mu'min muslim ba ya muslim ba ni su bidiwa amma ba man ahdatha fi amrina hada ما ليس منه فهو رجل في رواية المسلم نبهة المسلم من عمل عملا عملا ونكرا أي عمل يعقل ليس عليه أمرنا سيد يا نور ولو بأحكام الإسلام هو الرد يخرفون قولان مضوب عليه قل يجيو بدين بيدا فمانو ولا وني فالرسول صلى الله عليه وسلم هو أكبر من الله على بشرية ويكفرون بهذا الرسول بينا هو يلاي موري ويلاي جبوك ويجي صلى الله عليه وسلم ويعاندونه والمجري يجلسه أجري هذا قول في التفسير دين يقولون تفسير آية تعتعين القول الثاني يقولون لا تجي أنهم يعرفون نعم الله عليهم àwọn náà mọ àwọn ìdíra ọlọ́pàá ti fún wọn oríṣiríṣi à ń sọ̀rọ̀ àrọ́rọ̀ sọ afẹ́ gba afọ́rọ́jíjẹ afẹ́kọ́ alítìsọ̀ wọlé àìjẹrọ ọlọ́pàá التي تقرأ في هذه السور سورة أي سورة النحل سورة النحل ثم ينكرونه لين وتنتقوا وانتقوا بمعنى أنهم ينسبونها إلى غير الله هم في تلال مين وتقوا سويا سوى وتابوا مثلا ẹ̀rọ fi kọ́ wọn yẹ̀sùdúnà ilẹ̀ àwòlíyìn wọ́n gbá agbára wọn títí bí àwọn ni ọ̀pọ̀lọpọ̀ ìmọ̀ tó bá agbára wọn ìsìlámi ìmọ̀ àti gbìyànjú àwọn ni ọ̀kásí ìmọ̀ àti sẹ́wọ́ àwọn ni wọ́n fara kàrún ní kárúnà kàtà ìjọ ìpé ìnáma òkè tí ó ala ìmìn ìndì kárúnà náà ti kó lóòlọ́gbà kan kọ́ lọ́rọ̀ o ọlọ́nkọ́ o ìnẹ́mọ̀ òtí tí ó ala ilmi indi wà ní experience gbogbo jù mọ́lù lọ ọ̀pọ̀lọpọ̀ olóòmọ́ olùbáhùn ọba sọ̀rọ̀ fún sọ̀rọ̀ yóò ní ìgbẹ́ o ọjọ́ bá báhùn ó ti wá lówó lọ́wọ́ fún ààrẹ gbọ́dọ̀ mọ gbogbo ètò ìgbàjẹ́ mọ gbogbo ètò pé àdáwò ni ó di ẹlòmíì gbọ́dọ̀ ó ti lówó lọ́wọ́ ó ti sí ìgbẹ́ wọ́n àtúgbà gbọ́ngbọ́ ni owó ọmọ àgbà yìí ọmọ gbọ́ngbọ́ ẹwọ ọ̀tọ̀ ní ẹ̀sẹ̀ ọmọ kele gọ̀ kele yọ ọmọ gọ̀ ni àwọn ìwà òkú òun ló ń gbá níbi tí ti lówó lọ́wọ́ ó di ìní nẹ́mà owó tí tí wọ́n ara ìndì ayé ana asàkúrò bí sẹ́gbẹ́sì káwọn pé ayé experience ní ẹ̀sẹ̀ gbogbo ṣígbà mi bẹ́ẹ̀ sílẹ̀sì ni àwọn tó ṣe lè káàkiri ayé ọ̀rọ̀ ti bá ṣe ayé àgbọ̀rọ̀ àgbọ̀rọ̀ mọ́gbà wọ́n ní ara ṣùgbọ́dì wọ mahara àti ẹ̀sìlẹ̀sì mi ṣíṣẹ́ wọn wọ́n ti dàbí jẹ́wọ́ mi ìdáhàdù ní ẹ̀mọ̀tò lọ́ àlẹ́yìn tí máa ta ọlọ́run ló sọ̀rọ̀ ìfún à gbogbo ń gbá gbogbo ayé à òun gbogbo ń gbà ah, ìgbà وكذلك دير كارون مين الذي كارون كارون لو بتجيبه بين قالوا مين الذي كارون انا بين mo sáré pé ìgbàgbé ẹni máa ronú ó bá ronú pé ẹgbẹ́ wọn sùn fà á ní ìgbà bá first second second ìgbàra rẹ̀ ìgbà bó ta tí èsì ìsìn ọmọ gbà ó bá mi gidi gidi àyẹ̀lẹ̀ ẹ̀kọ́ ni ọmọlọ́wọ́ àríṣe ó bá lè jẹ́ ìjẹ́ kí ọkọ̀ ọlọ́ọ̀bá mi bẹ́ẹ̀ nígbà tí wọ́n ti dẹ̀ wọ́n yóò yẹ kàwé rárá wọn yóò kò lè fi ìdí ìlú kọ́ kọ́ ó kò sì gbé lọ. Àwọn ilé mú lóbi wa ọ̀nà ọ̀gá ó sẹ̀lẹ̀ ní ọ̀ká wa ni ọmọ ìgbẹ́lẹ̀ kò sẹ́lẹ̀ ní ba kò ń sẹ́lẹ̀ ní ọ̀bẹ̀lẹ̀ kò ní ọ̀bí láì tó fi kí ọlọ́dún ti kún gẹ́ rí ọlọ́run bá fún àgbẹ̀ kò ń gẹ́ orí rí ọlọ́run ọlá kúrọ̀án kẹrin kàrọ̀ الله جل وعلا ذكر أن الإنسان إذا أنعم الله عليه ممكن قال إليه دون سبحانه وتعالى أمينيا كانوا باتي ميمة فيه باتي درافه يبقى هذا لي يا مثلي ثم الإنسان إذا ما ابتلاه ربه فأكرمه ونعمه يقول ربي أكرم أي عاد أستحقه فإن تؤمنوا اللهم لما في إيه هو غربان قلوا له اللهم كما تعجب له ما إلى ذلك الله أكبر أنا ما حقوق لي حوالي لي فصلي لما فيها كي لا يتكلم لا غربان لا يفهمه ìlọ́wọ́ ọmọ sọ̀rọ̀ ní ọlọ́ba ọ̀lẹ́tì ní ẹ̀mbà tí bọ́lọ̀ ló fi fún ní máa máa fi gbogbo tó láàáwọ̀lá wàlá kú wọ́ta ìlà dìlà ó dà gbúrò yẹn jones min kùnú ti dẹ̀nà ó dà gbúrò yẹn lọ́pọ̀lọpọ̀ láàáwọ̀lá wàlá kú wọ́ta ìlà dìlà tí máa ti dẹ̀kun aburú sí ibi sílẹ̀ ní ọ̀kan wá bíi láàáwọ̀lá wàlá kú wọ́ta àwọn aburú lọ́pọ̀lọpọ̀ tí wọ́n ti tilẹ̀ kọ́ ẹ̀ mi ò lọ́gbọ́n kan mi ò lọ́gbọ́n kan níbi ìta ẹgbẹ́ lọ sọ̀bíà ìgbára wọn lílọ́lá wọn wọn ni hajj ní fún mi rọ̀bì masha allah ìta quwwata illa billah ní kò fara lé wọn ìgbára lílọ́lá láti gbà pé ah ilé ìmọ̀ yá yìí wọn ni masha allah ìta quwwata illa billah náà mọ́tò wọn lọ́lá wọn ni masha allah la hawla wala quwwata illa billah àwọn àwọn àwọn ìgbára àwọn ọgbọ́n àwọn àwọn àkọlọ́pù mẹ́tì àwọn kúló tó bá wọn ìlú àbìlá níbi tí wọ́n lọ́ba ilé wa níbi ìṣòro ìmáàní lẹ́yìn sọ̀rọ̀ kò sí ìṣòro látò òun náà ìṣòro lọ́wọ́ lọ́wọ́ bá ikẹ́ ọlọ́mọ fún mi kankan ní ọlọ́wọ́ bí tòun má ẹ gbogbo ẹ̀ ló wà ní áàbìn ìṣẹ̀lẹ̀ rọ̀ bí lìyàbùlúwa ní àṣkúrú àbàtù ọdún fúnnáwó bá gbé àdáwà tó dìde rẹ̀ náà ta fún ìmọ̀ bá gbé àdáwà ní ìṣẹ́jú ojú lórí oní azami fúnbi rọ̀bì gbọ́dọ̀ ayé ti tọ́ ẹni tó gbé wáhùn oní azami fúnbi rọ̀bì ilé wà nínú ọlọ́ọ̀lọ́ bá tó ti fún mi ìdí ẹ̀bù wà ló wà ní ìṣẹ́ mi o mà á sùkúrù fún ẹni tó mórí àmọ́ àfọ̀ èmi ìgbà láì mórí kọ́ inú gbọ́ pé ọrọ̀ àjẹ́nà ní kí ẹ mọ̀ sọ pé káàkiri wà láàkú wọ́ta ìlà bìlà ó di yíwa náà ààbà àtìkò lè tẹ́sí mi ààbà àkókò bìtìmìnàlá bẹ́ẹ̀sì ma yá sílò àléhì mi nàlá káyìr ìdíṣì yóò máa bú orí tẹ́lẹ̀ sí yóò máa fún olùkútóòlù olùkà láyé kúlò ààbà bìtìmì láyé bí rahmatì ìdílé ìkìlọ̀ ọlọ́ọ̀lọ́ọ̀ bàtà sí àmọ́ ọlọ́ọ̀bà ni ولا المولوبة إليه ذكري المسألة السابعة وأربعون السلام عليكم ورحمة الله وبركاته